أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته لا قسم ولا مبا فترى كيف وكوى نبي ومحمد صلى الله عليه وسلم شكرا ومضى وصحابة على أسماء تفجارات الإلى نار بيولا مبا عليك ọlọ́run kọ́ mọ́sàbà ṣe dáadáa fún àwọn olùkọ́ wa àwọn òbí wa kọ́nà bá wa san alẹ́sàn lórí sílámù sí yàrá hamara níl ọlọ́run àbẹ̀ ọ̀run ètò ìdìbò léyìí tí yóò wáyé lẹ́yìn àbẹ̀ ọlọ́run dákun má jẹ́ kó di wàhálà má jẹ́ kó di ìdààmú fún wa ní ìpínlẹ̀ Ondo ìbẹ̀rẹ̀ ọlọ́run ẹni tí ó débẹ̀ tí ó rọ gbogbo wa lọ́rùn òní kọ́ bá wa gbé débẹ̀ ọlọ́run ẹni tí ó dé bẹ́ẹ̀ tí ó já sí ìfọ̀kànbalẹ̀ fún gbogbo wa ọlọ́run ní kọba agbélé bẹ́ẹ̀ o fẹ́rẹ̀ àmọ́ ti yára hàn rahim gbogbo wa náà jùlọ bíbọ̀ jẹmu ọlọ́run jẹ́ kọmọ ìjà sílọ́run pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a ó máa tẹ̀síwájú nínú tafsir suratu Luqman a ti ka gbogbo àwọn ẹ̀kọ́ eléyìí tí Luqman al eléyìí tí ó kọ́ ọmọ rẹ̀ ṣe pé àwọn ẹ̀kọ́ náà kò yẹ kó wọ́n nínú ilé mùsùlùmí kan kò yẹ kó wọ́n lára mùsùlùmí kan kẹ́kọ̀ọ́ náà mọ̀ sí lára ẹ̀. lẹ́ni pẹ̀lú ògo ọlọ́run a ó tún máa tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ọlọ́run. àyà tá a fẹ́ kà lẹ́ni inú àwọn nǹkan tí àyà náà máa ṣàlàyé fún wa òun náà ni àwọn àbá mi àyà méjèèjì yìí àwọn kókó mẹ́rin kan bẹ tó ṣe pàtàkì tó jáde nínú àyà náà alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ní tààyìn ní istidlal bil khalqi ala al khaliq wa bi òun náà ni ìsàdáyẹrí àwọn ìtọ́ka pẹ̀lú dídẹ̀dá tọ́lọ́wọ́ bá àlekè ọlá tó dẹ̀dá lórí wípé òun náà ni ọba tí ń dá wa òun náà lọba tó dá wa bákan náà ìtọ́ka sí àwọn ìdẹ̀ra rẹ̀ látọ̀dọ̀ ẹni tó ṣe pé òun lọba tó ń fún wa ní àwọn ìdẹ̀ra wọ̀nyí bákan náà nínú ayà ìyá wa máa gbọ́ yé àṣẹ dandan ni ká máa rántí àwọn ìdẹ̀ra ọlọ́run tó ṣe fún wa ká sì máa dúpẹ́ lórí ẹ̀ nítawọn àbí dúpẹ́ náà ni ká máa tẹ̀ láṣẹ káfí ma tẹ̀lé àṣẹ òjíṣẹ́ ilé ìtọ́run sí wa. bákan náà náà wáyà tí a máa rí tí ó mọ̀ tọ́ka sí fún wa pé ìmá bánigìyàn lórí àìmọ̀ká lórí wípé tí wọn náà ń sọ gan kò yí ọmọ ó sì tún bá àwọn yẹn jiyàn lórí ẹ̀ máa máa yí pé ni nínú Islam eré tó parí òun náà ni jíjẹ́ ìmọ̀ akọ́ṣe ìbàjẹ́ àtàbùrú gẹ́gẹ́ bí ètò ìsèpélé ní ọ̀gọ̀rọ̀ nù mùsùlùmí wọn a máa kọ́ṣe àwọn tí èsè lẹ́sìn mùsùlùmí níbi àwọn àti wọn kọ́lẹ̀ máa rí ẹlòmíràn máa sọ pé ẹ lóòótọ́ ó lè má kírun àwọn bàbá ìgbẹ́ lọ́wọ́ rẹ̀ wà rẹ̀ dáa ju ẹni tó jẹ́ mùsùlùmí gan lọ tí n ti ń jẹ́ ìsìláàmù bá ti bàjẹ́ lára èèyàn gbogbo ìdókù yẹn fèkì ni o ẹni tó bá ti sàbòtí fọlọ́hún kí ló wá kù lára ẹ̀ mọ́ ẹni tó lọ́n dá tó lóun ò sìn ọlọ́run tó dáhùn pé ní tó lọ́n dá lòun fẹ́ máa sìn gbogbo tó lára rẹ̀ yẹn fún fèkì ni ẹ gẹ́gẹ́ bí bàtẹ́ yẹn lọ́jà èèyàn ra ráìsì gbòǹgbò mẹ́fà ó sì ra ẹ̀wà kóńgò méjì ó ra gàárì kóńgò méjì bákan náà mo tún ra ata ọ̀ra epo ọ̀ra iyọ̀ ọ̀ra gbogbo ẹ̀ ọwọ́ àṣetán ọlọ́fẹ́ máa lọlé wọ́n wá níbo ló kó sí onímọ̀ àpò gbogbo ẹ̀ lọ́wọ́ náà nì dákọ̀ lọ́wọ́ rẹ̀ gbà ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n ní àpò tó kó sí ó ní àpò tó fi kó gbogbo ẹ̀. náà ní tó kó lọ́wọ́ yẹn ní obìnrin ọmọ àti ma délé ní ọnụ ọlọwọ bẹ́rẹ̀ àǹgàn gbogbo ẹ̀ náà ní tàwíì òun náà ma ọlọ ọlọ́run lọ́kan bá ti sọnù máyàn lọ́wọ́ gbogbo yòókù yẹn fèkì dịrị. gbogbo torí ìdí eléyìí mùsùlùmí ni wọ́n máa ń mùsùlùmí ètò máa ìsìláàmù ibẹ̀ láti rí gbogbo tó pé nínú wà nínú ọ̀rọ̀ nínú ṣe inú ìsìláàmù láti rí bí èèyàn bá wá rí kankan níbòmíì lọ́dọ̀ ẹlòmíì tí ń hù níwà ìwò túmọ̀ sí kọ́ wá wò pé ọ̀dà níwà ọ̀dà ọ̀dà níwà ju mùsùlùmí lọ wọ́n lè máa bá àwọn mùsùlùmí tí ọ̀dà tí wà wọn ọ̀dà ó lè máa bá wọn gbé ó lè máa bá wọn ṣe ṣùgbọ́n ìtàwọn ń ṣe tí ọba ti dáa ní ìlànà tọ́lọ́run tànẹ́bì tí ò bá ti bá a mú ẹ wípé àwọn tá a pè ní mùsùlùmí ọ̀hún náà ìwà tí wọ́n ní ọ̀dá kì í wà Islam ẹ̀ǹtẹ̀ wá rí bìkan tẹ́yìn ó pẹ́ fẹ́ máa kọ́sẹ̀ rẹ̀ ìwà títí tí ẹ̀ fi ń wù ìwà Islam níbẹ̀ lọ́wọ́ rẹ̀ yá ni torí ìdí eléyìí mùsùlùmí kọ́sẹ̀ ẹlẹ́sìn míì àyàfi kọ́ yẹ pé kí ni o àyàfi kọ́ kọ́sẹ̀ Islam nínú àwọn ayáyí láti rí àwọn ẹ̀kọ́ nǹkan lé ní auzubillahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا قالوا بل نتبع ما وجدنا عليه آباءنا أولو كان الشيطان يدعو إلى عذاب السير ọlọ́run bá bá àlejò ọlọ́run tó mú wa nínú àwọn ayàwó ó ní aláǹtàrọ̀ sẹ́yìn ọmọ ènìyàn aláǹtàrọ̀ sẹ́bẹ̀yìn náà máa sẹ́bẹ̀yìn náà rí bẹ́ẹ̀. wípé ni anna Allah dájúdájú ọlọ́run ọba ọba àpèkúnnu ọba tó ṣe wípé nǹkan mi ò gbọdọ̀ wájú lọ ọba tá a gbọdọ̀ kó àìrójú pẹ̀lú títẹ̀ láti ẹ̀ pẹ̀lú sísìn rẹ̀ pẹ̀lú ṣíṣe tiẹ̀. sáfàrọ́lá kan máa fi máa ọlọ́run ọba yìí náà lọ́ba tó sẹ̀rọ̀ fún wa gbogbo ti ń bẹ nínú sánmà ọlọ́run ọba yìí ló sẹ̀rọ̀ jẹ̀mọ́ tọ́nà ọba àlejò aláwọ̀ wọ́n rọ̀ ní akéré púpọ̀ láti lè gbé àwọn nǹkan tọ́nà ń dá sínú sánmà láti tún yé máa ṣe ká máa jẹ́ ìwúlò fún wa sàkárọ̀ yẹn ja'alaha manfa'ata lana aw mufidatan lana ọlọ́wọ́n bá rí tọ́lá tí wọ́n ní tí ọba ti wá láǹfààní. tóònù ni ò tó ni káwa náà mọ̀ bóònù ti lágbára tó ó wúlò fún wa ó ti ń palẹ̀ máa ti jáde nísìnyí. tọ́ba jáde jíjáde pọ́njáde bọ̀ yẹn náà lábẹ́rí náà òye rẹ̀ lábẹ́rí náà báyìí kọ́yọ̀ pé ó ti wọ̀ látàná yẹn kọ̀ jáde má lé nì oríṣiríṣi nǹkan ló ti kàn wá òun náà ni wẹ́dà eléyìí tó rárá ń wá tí ò púpọ̀ tí ń ṣe wá láǹfààní jíjáde òrùn ni yóò tutù síbẹ̀ náà ni àwọn abi tó ṣe wípé kéde púpọ̀ jáde ń bẹ̀ náà o àwọn abi tí etí sábà jáde dáadáa òun lẹ rí tí wọ́n máa ń sọ wọn tẹ pé ká tó jáde ńlé bí wọ́n bá gbómi kalẹ̀ síta níta gbangba bí wọ́n bá gbómi kalẹ̀ sílẹ̀ yóò sì ti di yìnyín nǹkan yóò ti di kíni ti di yìnyín wọn lẹ́rìí àwọn odò orí ẹ̀ báyìí wọ́n á máa rìn lọ lórí odò ẹ̀sìn rí rẹ̀ wọ́n máa rìn lọ lórí odò odò àwọn odò lálá, odò lẹ̀ wọ́n máa rìn lọ lórí ẹ̀ ṣùgbọ́n tó bá lọ jẹ́ sí tóòrùn bá lọ jáde pẹ́rẹ́ tẹ́sẹ̀ o. eléwu náà àpèjúwe ni bọ́lá ọba àlekè ọlá bó ṣe ṣe gbogbo ayé náà nìyẹn ayé tá à ń wò yìí omi náà lọ́lọ́run gbélé ẹ wá wò kó wá lọ jẹ́ sí pé bẹ́ẹ̀ náà ni gbogbo ayé náà rí bó ṣe yí pé òwe jáde á rí i pé gbogbo ẹ̀ náà ó máa fíṣì yẹn gbogbo ẹ̀ máa di nù. ibi táwa tún sọ yìí náà kéde pé jáde rárá o tó bá lọ jẹ́ pé ni a jẹ́ pé bí ó sì wà náà nìyẹn àwọn tó wà ń bẹ̀ náà máa píìsì náà ni ṣùgbọ́n nínú àánú ọlọ́run ọwa ni sàkárọ̀ lẹ́kùn òun bá sẹ ẹ̀rọ fún wa òun sẹ oòrùn rọ̀ ó lè máa wúlò fún wa òun sẹ òṣùpá rọ̀ ó lè máa wúlò fún wa òun sẹ àwọn ẹgbẹ́ tí bẹ́ńbẹ́ kódà àwọn màláìkà tó wà ní sámà òun náà bá fẹ́ wọn rọ̀ fún wa wọn fún wa sọ tí o bá sọ pé ọlọ́wọ́ bá rí pẹ́lá sí ọ̀sẹ̀ wọn rọ̀ ni jìbìrìlù ti mú kùránì bá nẹ́bì wá ní àwòrán títóbi bọ́lọ̀ ara rẹ̀ ó níye gbogbo bí mo mú kúrò ánìwá bá nẹ́bí tó kéke gbogbo wà ní mo wá ní àwòrán bọ́lọ̀ ti da tó bá wá ní àwòrán bọ́lọ̀ ti da níjọ́ tó bá wá bẹ́ẹ̀ la yàtọ̀ bọ́lọ̀ ti wá ní kórí nìyẹn àwọn màláìkà ọlọ́run tẹ̀ wọ́n rọ̀ fún wa wọ́n lè yí padà kán wá láwòrán ẹ̀dá ènìyàn láti wá bá gẹ́gẹ́ bí àwọn ìgbà ọ̀rọ̀ kódà ní arákùnrin kan bẹ dá yẹtù kẹlbí arákùnrin náà zikini ó lè wá pọ àmàlẹ́kà àwọn wá ní àwòrán eléyìí fi hàn wá gbogbo ọlọ́wọ́ bá lè fi ọlá ó gbogbo àwọn wọn yẹrọ fún wa níbi ń wúlò fún wa níbi ń láǹfààní ọlọ́wọ́ bá lè fi ọlá ó bá náà síbẹ̀. tó ṣe pé tí ọba jẹ́ pé sí sẹ́rọ̀ tó sẹ́ ẹ̀rọ ni mo bá já lù wá lórí kò sì ń ti ń bọ̀ lókè tí yóò gbà àmẹ́yẹ tó wà lókè tágbára rẹ̀ ká àsọgbọnú ọ̀rọ̀ ni kí ni bọ̀ lókè tí yóò gbà à tọ́pọ̀ wà lókè tágbára rẹ̀ òjò tó bá já o <laughs> bóyá ìdí mbẹ́ ńlẹ̀ yín nìkan ló ń sọ pé kò sí ti mbẹ́ lókè tí yóò gbà ìdí mbẹ́ ńlẹ̀ yín ó lè já lóòótọ́ kò sí ti bọ̀ lókè ńlẹ̀ yín tí ó lè já bọ́lẹ̀ tágbára rẹ̀ òjò òjò gbogbo ẹni tẹ́ ń bẹ́ńlẹ̀ agbára yóò gbé ẹ parẹ́ ni. ṣùgbọ́n ọlọ́wọ́ bá lè fi ọlá látara agbára ẹ̀ àtàánú ẹ̀ tó nílé wa lórí ó ní sakọ́rọ̀ lakum ma fi samawati wa ma fil ard òun sẹ́ńtì ń bẹ́ẹ̀ nu sámà òun sẹ́rọ̀ fún wa nínú sísẹ́rọ̀ rẹ̀ la fi lè ronú làwọn ọmọ àwọn ànábì ádámà. láti lè ronú wípé ó ká tó lè rìn lórí òfurufú lára kọ́nà ọba àlejò ń bẹ ní fún wa náà ni àbí ọba sẹ́rọ̀ ibi tí pléènì rìn dé lókè náà àyè kékeré kọ̀ àpléènì arìn kọjá eléyìí táwọn èyí eléyìí táwọn wò o bíi wáìtì kìí ṣe kọ́nà ọ̀sán mẹ́rin o àwọn ọmọ kéékèèké táwọn èyí kékeré kọ́nà ọ̀sán náà. ẹ́ kọ́lọ̀ sánmà èsì wáìtì o blu ni kọ́lọ̀ sánmà kí ni kọ́lọ̀ sánmà blu torí àwọn àwọn sánmà wáìtì láwọn rárá sórí tí plẹ̀ nípa fò lókè gbogbo wáìtì yẹn plẹ̀ ní máa ń kọjá ẹ̀ ẹgbẹ́ pléènì ẹ àwọn tó wà níbi gíláàsì pléènì báyìí ẹ máa wo ẹ máa wo kurukuru wáìtì ẹ máa wo sálẹ̀ báyìí kẹ̀tì wọnú ẹ lọ ẹ máa wo sálẹ̀ báyìí gbogbo àwọn nǹkan wọn yẹn sẹ́ẹ̀kì wọ́n lè kọjá ń bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá lè tọ́ lọ́wọ́ sọ àwọn tí ń bẹ lókè náà ló fẹ́rọ̀ bí ò bá fẹ́rọ̀ ẹ̀ tó bẹ ẹ̀ lè rìn bẹ́ẹ̀ kẹrin lókè bátẹ́gùn òde kó gbá gbogbo ẹ̀ dànù tí bátẹ́gùn fẹ́ ń bẹ̀ náà kódà atẹ́gùn ti ń bẹ lókè nínú tí àwọn onímọ̀ sọ ni pé tí plane bá fò láàyè kan lókè ìdí ń jẹ́ ẹ̀dá ara wa yìí kò gbọ́dọ̀ yọ síta yóò fi ṣèlú piano beat yẹn ó ju degree tí máa bí tutù lókè tí plane bá rìn lókè rárá ó ju fíṣà táwọn ń gbé sínú lókè ń gbé nǹkan sínú ẹ lọ. ó ju lọ pléènì ti ń lọ ńbẹ ọlọ́run ò sì pé kó ṣe kẹ́ni ọlọ́run ò pé gbogbo fíṣì lẹ́ẹ̀kan náà papọ̀ kọjá bọ́lẹ̀ bó tẹ̀lẹ̀ gẹ́tí wípé ó níbi tí pléènì náà lè dé o tí ó fi lè padà o tọ́bẹ̀ tí kò kọjá àwọn àyè kan ọkọ̀ àrẹ síbẹ̀ nìyẹn kò lè wálé wọn o ó níbi tó lè dé mà tọ́bẹ̀ kò kọjá àwọn àyè kan tí ò yẹ kọ́ lọ yóò parẹ́ sókè nìyẹn kò ní wálé wọn ìyẹn ló fà á ló jẹ́ sí wípé náà àwọn nǹkan tí wọ́n láwọn sàn tí wọ́n sàn wádìí ìjìnlẹ̀ kan àmọye pílẹ̀nì tí wọ́n ti sọnù sókè dáhùn rí mọ́ ṣùgbọ́n látara wa ibi ń jẹ́ wúlò fún wa àwọn nǹkan ọlọ́ntọ́ ni wà máa fi làár bẹ́ẹ̀ náà ni tó ń bẹ nílẹ̀ ojú wá tiẹ̀ tó níwọ̀n bá nù wọ̀n yẹn ṣé n ti ń bẹ lórílẹ̀ tọ́nà ọba àlejò ọlásẹ̀rọ̀ èyí wọn náà bá rí mọ́nì àbí ìtí làákà ìrẹ̀ gan bá gbé mọ́ àbí ìtí wọn náà bá ti pàdé rí nínú tí wọn náà bá ti rí ṣé àwọn ẹranko tó ń rìn lórílẹ̀ tóun la fẹ́ sọ ni èwo lágbára wá ká ń bẹ̀ tọ́nà bá ní kọ́ mọ́ tọ́nà bá ní kó gbé yìí ṣe bọ́lọ̀ ti da tọ́lọ̀ bá ní kó gbé ìṣe yẹn wọ̀ tó bá gbé ìṣe tó bọ́lọ̀ ti da wọ̀ agbára yẹn ọ̀ka ìṣúná àwọn adíjà mi tí náà lù mí bá ya tó bá ya wọ́n máa wà lápàtà lọ́wọ́ ó mú tì tí màálù ń bá yarí máa alápàtà lọ àwọn ohun ti agbára ẹnìkan ọ̀ka adìẹ rẹ nínú lẹ́gbàá mi tọ́ba kọ́ba kọ́ba kọ́ba kọ́ lùjà sí ọ adìẹ lásán tẹ́lẹ̀ sá adìẹ kátó wa sọ wípé màálù wọ́n tẹ̀sí tóbi tó ọlọ́run sì sẹ́rọ̀ àwọn alápàtà ó mu wọ́n yin ọmọ ẹ̀ wọ́n sì du tó sì di jíjẹ tó sì tóbi tó màálù tó ṣe pé tó bá bẹ́ jà tó bá ta ń pa ní orúkú báyìí ẹsẹ̀ yọ bọ́ọ̀nù àbẹ́sìn yẹn ká ní ká sọ ni àbí là ń kún mí ní ká sọ bí wọ́n tẹ̀sí sọ fún mi pé kó kúnlẹ̀ yóò sì tó kúnlẹ̀ ó sì gùn yóò sì náà rúpa tó tún wọn lọ àbẹ́ni oríṣiríṣi ntọ́lọ́kúnlẹ̀ tọ́lọ́mọba àlekẹ́ ọlá fẹ́ràn fún wa nínú ẹ̀ náà ni nǹkan tí ń bẹ lórílẹ̀ àwọn ibùdó ńláńlá aláwọ̀ bá àlẹ́kọ́ láfẹ̀ wọ́n rọ̀ bẹ́ẹ̀ náà làwọn ibùdó omi ń bẹ ní sánmà lókè o aláwọ̀ bá àlẹ́kọ́ láfẹ̀ wọ́n rọ̀ òjò jáde wa lórí òjò nínú sánmà ní kí ń wá aláwọ̀ bá àlẹ́kọ́ láti kẹ́ni o ó fẹ́ rọ̀ fún wa àti kàńtọ́jọ́ náà àwọn súra kàsẹ́yìn ní sọ́ọ̀tù rúùmù náà kọ́ ni bọ́lá ọba àlẹ́kọ́ láti ṣe ń ṣètò ọ̀rọ̀ tọ́ra sú fẹ́rẹ́ yóò wá di o gbogbo wa di papọ̀ yóò di papọ̀ tó wá fẹ́ kọ́ máa bọ́lẹ̀ olóhùn àmàláìkọ̀ kan wá jáde mọ́ ibi ara yóò wá fọ́ àwọn tó dìpọ̀ bíi snow ti ń bẹ lókè jẹ̀mọ́ ọba sẹ́rọ̀ tó kọ́ máa bọ̀ bẹ́ẹ̀ náà bí àpáta yẹn bá lórí tí ọba jẹ́ sí ní pé ọlọ́run ti gbé àwọn ẹsẹ̀ yẹn lé àwọn nǹkan lọ́wọ́ pé ọyá ẹsẹ̀ báyìí ẹsẹ̀ báyìí kó tó délẹ̀ tí wọ́n di omi ṣé báwa náà rí ice block ice block èyí tí ò tó kùkù yìí tí wọ́n bá ń lẹ̀ mọ́ wọ́n náà mọ̀ pé gbèdé lára ẹ̀ tó o bá tiẹ̀ ní ẹ̀sìrẹ́ǹsì àwọn yìnyín tó máa ń bọ́ tó o bá bọ́ tó o bá ní ẹ̀sìrẹ́ǹsì ẹ̀rí àwọn ní ẹ̀sìrẹ́ǹsì ẹ̀rí dáadáa nígbà táwọn àdúgbò àtàkùn kéré jù báyìí lọ tí ìyàn máa bọ́lẹ̀ tó bá bọ́ọ̀lù ọ̀la látòkè tí kékeré bá bá bọ́ọ̀lù ọ̀la ọmọ lára bí ó sì gbó ọtí ọ̀tá ọ. káwa sọ pé ìtọ́ wa tóbi lè wá jáde olórí. ọlọ́wọ́n bá lè tọ́lá lóhun sẹ́ ẹ̀rọ oríṣiríṣi nǹkan lọ́wọ́ lókè tọ́lọ́wọ́n bá lè tọ́lá fẹ́rọ̀ tí sì ń wúlò tí ń sì wá láǹfààní. bẹ́ẹ̀ náà ní lórílẹ̀ ẹ oríṣiríṣi àwọn ẹranko tí ń bẹ lórílẹ̀ ẹwà àwọn búdò ńláńlá oríṣiríṣi àwọn ẹranko abàmì bẹ́ẹ̀ tí ń gbé bẹ́ẹ̀ tó lè yí pé bómi ìbá yanu kalẹ̀ báyìí ìdí ọ̀wọ̀ ẹnu rẹ̀ ó ju ọmọ ọmọ òjọ́ lọ ìdí ọ̀wọ̀ ẹnu ẹni jẹ́ jẹ́ kódà bí omi ìbá yanu yóò sì gbé ọmọ ọdún márùn-ún mi lẹ́ẹ̀kan náà nínú àwọn nǹkan mi ṣùgbọ́n ọlọ́ọ̀bà àlekọ́lá ti mọ tí ó fi sẹ́nu rẹ̀ ohun tí ó jẹ́ lójoojúmọ́ ní ti mẹ́mẹ́ tíyẹn bá kọ́ ta tọ́lọ́wọ́ bá fẹ́rọ̀ pé irú bẹ̀rù ni ọmọ gbé o ibi táwọn èèyàn ò ní gbé bẹ̀rẹ̀ àfẹ́rọ̀ sí ẹ̀wù ọlọ́run ti tó níbẹ̀ náà àwọn ẹranko kìnìún dẹ́kọ̀ sí láyé mẹ́ni wọ́n kúkú ń bẹ wọ́n sì ń gbénu gbó gbọ́dọ̀ tí ò jẹ́ kọ́ máa gbé ara ọwọ́ ti jáde lẹ́rù kùlẹ́mẹ̀ wọ́n pàdé kìnnìún kí ni ìjọ níbẹ̀ ara ìfẹ̀rọ ọlọ́run ọba ni àwọn náà máa gbé ibi tó jìnà síbi tẹ́yìn náà lè gbé kọ́mọ́bì lè jẹ́ ìnira fún yín àwọn ọmọ oríṣiríṣi àwọn ẹranko abidjà ẹ̀rí fáwọn náà máa gbé ibi tó ṣe kéne wọ́n máa gbé ibi tó jìnà síbi tẹ́yìn náà wà torí pé tẹ́bi bá dé sí wọn wọn ò kí àwọn ti pa èèyàn o táwọn láti rẹ́nu jẹ ní o àbá wọn ní kìnìún wọn jẹ ẹran kàsì kìnìún wọn ò segin ni òun wọn jẹ ẹran kàsì o ẹran òjọ ni ó yá ti kó paya pẹ̀rẹ́ ó sì jẹ́ ẹ̀rẹ́ òjọ náà wọ́n bá tó ní jọ́ kejì omi ìtọ́ni o tàdáhùn kí ọ jẹ mọ́ bẹ́ẹ̀ náà wà lóríṣiríṣi àwọn ẹranko ní ìbẹ́ nu gbọ́dọ̀ pé tí kìnìún náà bá yọ kìnìún náà ó tún sá báyìí tó ti pè kìnìún náà náà bá tún rí wọn òun náà ó tún sá ẹran mi zi ń bẹ òun kéré gẹ díẹ̀ ló fi tu eku lé lọ lòjù bí ọjà kàbá yìí lọ péjì òtí lóhùn burú tóhùn òun àti ejò ọjọ ni ìmẹnu wà àwọn ẹranko bẹyìn nígbà tọlọmọba kó síta ya àwọn èèyàn bá wọn jà àbí tí ń pààyàn jẹ́ gbogbo gbà ọlọ́wọ́n bá àdékọ́ láti ẹ̀wọ̀n rọ̀ ọlọ́wọ́n bá àdékọ́ láti kíni ó sẹ́wọ́n kálukú wọn rọ̀ ó fi ó kálukú sáàyè ibi tí wọ́n lè gbé nísìnyí ẹ̀wọ̀ bẹ́jọ́ náà rí tó lè máa rí láàrin ibi tọ́ mọ́ ọ̀nẹ́gìn bóyá ìkẹ́kẹ́ sì ti ká mọ́ bẹ́ẹ̀ bóyá lọ́ bá wá bẹ́ẹ̀ lọ́ ká mọ́ ara títí ẹ̀rọ tọ́lọ́wọ́n bá lè kọ́ lásẹ̀ wọn gbogbo tó lè kó nira bá wa ọlọ́wọ́n bá lè kọ́ lásẹ̀ wọn rọ̀ ó sì fún kálukú sáàyè tiẹ̀ àwọn tí wọ́n bẹ́ ń lé gan-an tó ẹ pé nílò àwọn sì ń gbé ọlọ́wọ́n bá lè kọ́ láwọn tó ti tẹ̀ rọ̀ o bí ọba ṣe bẹ́ẹ̀ kò sí kata lè dá bẹ́ẹ̀ o ṣé màálù lọ́wọ́ ẹ lọ́kọ́ lè dá mú ni láwọn alápàtà ó sì mọ tí wọ́n dù tí wọ́n gé lékiri lékiri tí ó di jọ́bọ̀ nù kókó ọbẹ̀ yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tọ́nà ọba àlekèọ́lá tó kó tì wá tọ́nà ọba fẹ̀wọ́n rọ̀ fún wa tọ́nà ọba tó ní kọ̀ parí síbẹ̀ wà tọ́nà ọba ó tún da àwọn ìdẹ̀ra rẹ̀ ó dàbò wá ìrọ̀ wà bá pinna èyí tó hàn ní àti èyí tó pamẹ́. àwọn ọmọ àlekéwú àwọn àbá onímọ̀ tẹ̀síìr wọ́n ṣàlàyé fún wa wọ́n ní nínú àwọn ìdẹ̀ra ọlọ́run ọba èyí tọ́lọ́ ọba àlékè ọládàbò wa èyí tọ́lọ́ ọba àlékè ọlápè ní dọ́ọ́rọ́ ọ̀rọ̀ tó wá lórí ẹ̀ ọ̀rọ̀ tó pọ̀ ní lọ́dà àbọ̀ onítẹ̀síìr ká tó lọ níbẹ̀ yẹn ara wọn tí wọ́n ka níámà wọ́n ka bí mufrad wọ́n níbi níímà àtẹ̀rẹ́ àwọn tí wọ́n ka bí jámọ́ torí pé kálímà níímà náà tẹ́lẹ̀ mufradu rẹ̀ ismail jinsi ni ó kó gbogbo tí ń jẹ́ ìdẹ̀ra náà ó ti kó sínú. bákan náà kálímà wà á sábọ̀ ara wọn tó ka bí sport wà á sábọ̀ àwọn tí wọ́n ka riwáyà tí wọ́n pẹ̀lú sọ́ọ̀d àwọn náà wà torí pé àwọn ọmọ alẹ́ kéwú gbogbo àwọn nǹkan wọ̀nyẹn á máa tọ́ka sí fún wa. wọ́n ní wà ní bá a ti wọ̀nyí pé jámù onímọ̀ ni pẹ̀lú kìrọ́ anábì àbí amúrù àti àwọn yòókù àwọn kà ní jámù yẹn ṣùgbọ́n ní ìmọ̀ mufrad ìyẹn ni èyí tí àwọn ìyókù táwọn kà ìyẹn ni abimọ̀ yìí pé ìwáyà app làwọn kà àwọn làwọn kà ní àmì. bákan náà sábà ní nímọ̀ àwọn tí wọ́n kà pẹ̀lú nímọ̀ yẹn náà á rí i pé mufrad ò ní báyìí sọ fúnra wa ṣùgbọ́n tá a bá ní wọ́n fúlọ́ọ̀nù láti gbé sùn ní jíǹsì ni yẹ̀dúlò àlàní kẹfẹ́rọ̀ náà ó ń tọ́ka lórí ìdẹ̀ra tó pọ̀ tọ́lọ́mọba àlekọ́ lásìkò àlekà turukọ́nà ọba àlejò ọlá sọ nù súrà míì náà wọ́n sọ nù sátò Ibrahim ó sọ nù àwọn súrà míì náà wọ́n ní wàá yín ta'uddu ni'mata Allahi la tuhsuha bẹ́ẹ̀ ni kẹ́ẹ̀ máa ka ìdẹ̀ra òun ọlọ́wọ̀ ẹ̀ nìkan tán o. ọlọ́wọ́ ọba àlejò ọlá wa ń tọ́ka sí bí pé zọ ìrọ́kán wà bá a pinna inú ìdẹ̀ra eléyìí ọlọ́wọ́ ọba tọ́ hàn ọ̀rọ̀ tó pọ̀ làwọn afá tọ́ka sí tó sì gbogbo ẹ̀ náà ó ń ṣe déédéé nínú a bá wa ibn kathir àbá ibn kathir àtàwọn abọ́tẹ̀ sírì mí náà wọ́n ní zọ irọ́ yẹn wọ́n lóun náà ní husnu súrà tọ́lọ́wọ́n bá lè fi ọlá gbogbo wa lé lórí ìyẹn ni dídùn orí máa ń dọ́rù wa tó dùn orí ara ìdẹ̀ra ni ìdẹ̀ra tó bójú wọn ni ọlọ́wọ́n bá lè jẹun náà ló kúkú sọ ń ní òun òun dá àwòrán àwọn ẹ̀dá ọmọ ènìyàn láwòrán tó fa òun ṣe ìdẹ́dà àwòrán yìí ó ṣe ní àwòrán tó dáa. laqad khalaqna al-insana fi ahsani taqwim. ìdẹ́dà ọmọ ènìyàn òun lòun ó dá ó dúró ẹ̀dá bọ́bá ọ̀sà. tó bá rí àlìjẹ̀nu ọ̀họ̀ nígbà tó bá rí àlìjẹ̀nu torí kan tí òjò kúńkúrú lọ báyìí lẹ̀ òjò kúńkúrú lọ báyìí lẹ̀ ojú sì wà lókè ọ̀kan wà lókè ọ̀kan wà nípò àbójú mẹ́ta ló ní kọ́kàn wà nípò kọ́kàn wà lókè orí kọ́kàn ojú tó wà lẹ́yìn rẹ̀ dákun pé àwòrán ọjọ́ tèèyàn báwọn. kọjọ́ tèèyàn àwòrán àwọn ẹ̀dẹ́ èèyàn ọlọ́run dá wa àdùn rí ìyẹn láàbí ká fúnra wa ẹni ẹ̀wò táwa ẹ̀sìn ní nǹkan tó ń ṣe jù rẹ nìkan ẹni pé gbogbo àlàyé ọmọ òwò ń tọ̀ ẹ́ ẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ̀ tó máa di ìwò lọ́tọ̀ torí ahsanu súra ní ẹ̀jẹ̀ arínú àwọn akókò fèrè wọn ni n'inu ahsanu súra òun nìyẹn àwọn wa sọ yìí pé èyí tó jẹ́ báfínà òun náà ni ìdẹ̀ra mànàwíyà eléyìí tó náà ọba àlejò láti fún wa ìyẹn ni àlẹ́ ákìlù làákàyè wa eléyìí tó àfi ń dá nǹkan ìyẹn ni àlẹ́ ẹlmù ara àwọn ní. ọlọ́wọ́ bá lè kọ́lá ṣe wa ìyá máa wá tó yẹ pé wọn lọ lọ́dọ̀ wa ìdáǹkẹ́mà ìmà ọlọ́wọ́ bá ara àdẹ́rà rẹ̀ tó ṣe wa ní àwọn irinṣẹ́ tà ń láti fi nǹkan ara àdẹ́rà ní ṣùgbọ́n àbá wa kó tọ̀bí bá sí wọn àwọn ìdẹ̀ra yẹn bí àfàwà Sa'id ibn Jubair tẹ́gbà náà ni wọ́n kọ́kọ́ kọ̀ nǹkan lẹ̀ nípa tẹ̀síìr àwọn náà mú àlàyé lórí eléyìí àwọn níta bá ní ìdẹ̀ra ọlọ́run ọba tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí wọ́n torí dánábì ń sọ bá bá Abdullahi Abbas wọ́n béèrè nípa ayà yìí lọ́dọ̀ rẹ̀ pé àzọ́ irọ́ ìyẹn àbá Abdullahi bin Abbas ní sọ ní wípé lò náà ní al-Islam pé àwọn bá ti fún yàn lò ní o lò ní islam ní mùsùlùmí. àti dídẹ̀dà tọ́nà ń dá wa abẹ́rẹ́dà dídẹ̀dà tọ́nà ṣe kéde o tọ́nà wọn bá àlejò ọ̀làdàtọ̀ dá wa wọn àdọ́ irọ́tú àlè islam wà máa asùn ẹ̀mẹ̀nẹ̀ kọ́lìkì àti dídá bọ́lá òsì dá wa ní ìdẹ̀rẹ̀ náà ẹ̀rì pé àwọn náà játa alákọ̀ọ́kọ́ yẹn wò já jùlẹ̀ ẹ̀rì pé àwọn ọmọ àwọn ní kéde o ó sùnù mọ́gá ó sùnù fúrọ̀ ǹjẹ́ ẹ̀ka wá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹnìkan ẹgbẹ́ àwọn òtítù pẹ́ ìdẹ̀rẹ̀ ọlọ́run tọ́lọ́run sí fún à ìdẹ̀rẹ̀ àwọn ọlọ́run sí fún tó ń wòrú jẹjẹ sọ́dà ọlọ́dẹ èèyàn tó pé náà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ibẹ̀ apá rẹ̀ ń gbé ẹsẹ̀ rẹ̀ ń gbé ara àdẹ̀rẹ̀ ọlọ́run ọba ni. bákan náà ó tún wá sí ní mùsùlùmí ọ̀gá nìyẹn o torí wípé ẹni Islam kò sí tẹ́ fẹ́ wípé kò lè ìwọ tó wá ń ṣe yẹn ni kúrò náà bá gbọ́yé kọ má ṣe lórí iyèméjì kò ṣe lórí kíni kò ṣe lórí àmọ̀dájú lẹ́yìn bá ṣe ìsìláàmù ní ìṣe àmọ̀dájú lóòótọ́ wọn fi gbádùn ẹ̀ ṣùgbọ́n tó bá ń ṣe lórí iyèméjì a ò lè ráǹfààní ìsìláàmù ó lè jẹ́ àdùn ìsìláàmù ọ̀gọ̀rọ̀ náà tẹ ẹni tó pé òun mùsùlùmí lòun tẹ́lẹ̀ láàbù tó tẹ́lẹ̀ náà ọ̀ màmọ̀dájú ẹ̀ tí èèyàn ṣe islam jẹ́mọ̀ wa tí èèyàn lè ṣe islam tó fi islam lẹ́bi ẹni tó bá ṣe islam tó fi ilẹ̀ kò islam wo òye tẹ́lẹ̀ ni o ẹ dákun ẹ̀sìn olè yẹn wá fẹ́ tó sìn tó wá fẹ́ gbádùn ayé gan-an kátìmọ̀tì ẹ̀sìn tòkàlì kìámà tó ju islam lọ ẹ̀sìn kàbí kó bira ẹ̀ léèrè náà tá a la jẹ́ mùsùlùmí tó bá jẹ́ sùn tẹ́sìn bá yí ọ lódodo o tẹ́sìn rẹ bá yí ọ lódodo o kò sí ẹ̀sìn kan tó ní adùn ìgbégbèsí ayé tó tó Islam a fi wípé ara àwọn mùsùlùmí tó ń wà ẹfí lẹ̀ ìwọ́n ní kọ́kọ́ kí ni ọ Islam gan ni ọlọ́wọ̀n tí bá ti mọ ìwà dandan ni ara àwọn tí ó jẹ́ mùsùlùmí tí wọ́n nǹkan ọba àmọ̀ yóò ni ṣùgbọ́n gan bá fi lọ ka ń jẹ́ gangan ọmọ ìyẹn ọgbọ́dọ̀ máa ṣe kó tó ṣe nǹkan láti tó kúnnú fúlàmù ìyẹn gan wá ní ìdẹ̀ra eléyìí tó hàn tọ́nà ọba àlejò ọlá tó ṣe fún wa wọ́n á ní wàlúbà àfìnà ẹ̀rí ìtọ́pamọ́ òun náà ni màá sákàrà àlẹ́yìíta mẹ́sẹ̀ yìí àmàlì wọ́n ní ìdẹ̀ra ọlọ́run pamọ́ nìyẹn òun náà ni kóńkálukú náà kó flashback kó wọ àwọn àtìsẹ́ ti ṣe tọ́lọ̀ sí màmá tó sì bà sírí òun tí ò tú síta wọn lára àjẹrà ọlọ́wọ́n ọba náà ni o nínú àwọn àwàbí tó ti sẹ́yìn tí ò dáa tó wá ti tọ́wọ́ àti pé eléyìí ọmọ dáa ọlọ́wọ́n òtún tó àṣírí rẹ̀ ayé òsì mọ̀ pé òwúrú ẹ̀ tọ́lọ̀ bá tó àṣírí ẹ̀ lómi ìsìta ẹ̀ sì tábù pé wọn lọ wúrú wáyé rí kò sì ní sọ torí pọ́lọ̀ ti bà sírí ẹ̀ ọlọ́run ló sì fẹ́ ká sọ pẹ̀lú ó tún rú àrá yìí má sọ bẹ́ẹ̀ nìkan ṣùgbọ́n bọ́ọ̀bá tí wàá rántí ẹ̀ tó máa sọ pé astaghfirullah tọ́ba tí ń lè ṣe ọlọ́run ò mọ́sà foríjì mí o ọlọ́run mọ́sà foríjì mí o àbá ìmọ̀ mi kúrútọ̀ wí. wọ́n ní nínú tí anabi sallallahu alaihi wasallam ló sọ fún abá abdullahi bin abbas ní fúnbà wọn béèrè nípa ayé lọ́wọ́ ẹ̀ ó ní ad-da'iratu al-islam ìdàrẹ́lẹ̀ tó bójú wọn islam wà máa mẹnikọ́lìkì àti jíjẹ́ ìdàtọ́lọ́ ọba àlejò ọba dáa láwòrán tó dáa. wàlúbà ọ̀pìnà ẹ̀wárí ìtọ́ pamẹ́ òun náà ni màá sátara àlẹ́ ìkọ́ a lè ń sẹ́yìn ìhámẹ́lì òun náà láti rí ìdàtọ́lọ́ ọba àlejò ọlábò níbi àwọn sẹ́ẹ̀bù rẹ̀. ẹ̀wárí tẹ̀síìrù eléyìí òun lè ta sọ́lẹ̀ kẹ́kọ́ bá Sa'id ibn Jubair àwọn wa lọ tún mú jáde nínú ọ̀rọ̀ ọlọ́run ọba eléyìí tọ́lọ́run ọba àlejò ọlá sọ fún wa nínú sóràtò máìdá tó ní yuridu liyutọ ìrọ́kùn wà yutimma ni'mata alayka la'allakum ẹ̀ríkà. ọlọ́wọ́ bá àlekọ́lá ó ń sọ ń bẹ̀ yí pé a ṣe eléyìí fún yín láti lè fọ̀ yín mọ́ ká sì lè parí ìdẹ̀ra wa lẹ́yìn lórí. wọ́n ń tẹ̀síìrù rẹ̀ náà ní wípé ma yudkhilukumul janna ma yudkhilukumul janna jàmáà wọ́n ní eléyìí ní nǹkan tí ó mú yín wọ àlìjẹ́nà njẹ́ wàá mú àwọn àlìjẹ́nà náà ní islam o wàtàmáàmù ní imata lọ́ọ̀yì azawajala alalad àti túpẹ̀ ìdẹ̀ra ọlọ́run ọba eléyìí tó wà lórí ẹrú tó wà lórí ẹrú jù òun náà ní kẹ́ni á ń yòrì sílà wọlé jẹ́nà òun náà ní kó gbọ́ wà àlìjẹ́nà èyí tó pé ní ìdẹ̀ra nìyẹn o èyàn lówó èyàn gbádùn èyàn lówó gbogbo àwọn nǹkan tó da láyé ọ̀rọ̀ rẹ̀ wájú sálì jẹ́nà àwọn ò gbádùn o wọlé ọ̀ gbádùn bí tí nǹkan gbogbo ayé tó wó kó gbogbo ayé gbádùn ọ̀rọ̀ lọ́wọ́ lọ já síná ìyá jẹ ọ́ ọ̀sọ́ọ̀tì o lámọ́rọ̀ gbogbo mùsùlùmí lóko yìí pé gbogbo wọ́n bá ṣe dì í wọ́n bá ṣe dì í táàlì jẹ́nà òfin ní bọ́ ọ̀dọ̀wọ́ rẹ o ọ̀dọ̀wọ́ rẹ o gbogbo ń tó dìé bí ọlọ́wọ́ àdìjẹ́nà ya yàgò fún ni o torí ètò pẹ́lú dẹ̀ra nu o bákan náà wọ́n nígbà tó wá jẹ́ pé islam yahulu amúrọ̀hún ìlàlìjẹ́nà súnìyà nìyẹn wọ́n ní tó wá fà á nìyẹn tó yẹ pé islam ni ó wàá gbé wa wọnú àlìjẹ́nà ló fà á ló fi jẹ́ pé ní ajẹ́pọ̀wò náà ni zọ́ irọ̀ ayé ìdẹ̀ra ọlọ́run tọ́lọ̀ ọba àlekò lásọ fún wa yìí pé wàá sọ́gbà àlekò ní àmà ìwú zọ́ irọ̀ òwú da ìdẹ̀ra rẹ̀ pẹ̀lú kìlá àwọn onímúkúrádù wàá sọ́gbà àlekò ní mẹ́ta hmm? ní ìmọ̀tàwù zọ́ọ̀yọ̀ ìdẹ̀ra rẹ̀ eléyìí tó fojú hàn òun dáàbò wáyé ní kókò òun ṣe wá ní mùsùlùmí àti mùsùlùmí títà dé yìí ẹja tó dúpẹ́ lọ́dọ̀ o ti fún wa nìyẹn o ó wá fi hàn yí pé ajẹ́pẹ́kẹ́ wá ṣe pé ìwọ́n wà ṣe ìsìláàmù náà bálabàlá ọgbọ́dọ̀ ọlọ́mọ kí wí tó mọ wala tamutunna illa wa antum muslimun lọ́nà ìtẹ́ gbàmí gbọ́ lódodo ẹ̀wọ́n náà tó wí mẹ́wọ̀n tàkúlọ́ àpáyà wọn lọ akọ̀tùkọ́tì bó ti yẹ kọ́ páyà wọn lọ wala tamutunna ikú ọ̀wá gbọ́dọ̀ dé bá ọ ọ gbọ́dọ̀ jáde láyé ìlà wa àǹtọ́ mùsùlùmù àbíkẹ́jẹ́ mùsùlùmí abẹ́rẹ́ ẹ̀wọ́n náà ti sọ gbọ́ ẹ kápọ̀ yẹni Islam ni kú gbọ́dọ̀ sékéne ní kú gbọ́dọ̀ káwa má lé lórí bákan náà wọ́n ní àzọ́írọ̀ nínú tẹ̀síìrù míì tí wọ́n tó fún àzọ́írọ̀ àwọn ọmọ ilé kéwú àti gbogbo àwọn tá à ń gbọ́ wa torí pẹ́ lómi ọmọ wò tó bá lé lọ́wọ́ sóore fún ọ ọlọ́wọ́ máa sèdèrè abọ́ ìjẹ́lá pẹ́ lọ́wọ́ sí fún un. arúgbó àwọn ọ̀fọ́ orí tẹ̀síìrù táwọn tún zọ́ yẹn tí wọ́n ní àzọ́ bìmánà àfíhà wàkàmá lèlè kọ́lìkì kò sẹ́ni tó já jíjẹ́ dáhìn náà lẹ̀ o gbogbo mẹ́tí ń sọ yìí náà bí ìtumọ̀ bíi mẹ́tẹ̀ẹ̀ta tá a fún lákọ̀ọ́kọ́ yìí nìkan àwọn tí wọ́n sọ pé Islam wọ́n ti wọ́n náà dìgbẹ́lẹ̀ àti jíjẹ́ dá wa tọ́lọ̀ ń dá wa ní dáadáa àwọn tó ń wọ́kọ́ sọ́ra àwọn kàn mú pé jíjẹ́ dá tọ́lọ̀ ń dẹ́ dá wa já pé tọ́ dá wa yẹn nìkan tẹ̀sílẹ̀ lẹ́ẹ̀kejì ẹ̀mẹ́lẹ́kẹta àwọn ní àzọ́yọ̀ òun náà ní àfihà àti kíni wàkàmá lèlè kọ́lìkì àlàáfíà ta ní tá ń gbé káàkiri ìdẹ̀ra ọlọ́run tó fojú hàn ni eléyìí fojú hàn pọ̀ lóòótọ́ síbá wa náà rẹ̀ ní tí ọba gbádùn àwa náà rí tó sọ̀kalẹ̀ ara tí ń jẹ́ tọ́ ìrọ̀ náà nìyẹn ẹni tí ò gbádùn nífẹ̀ẹ́ kò rí lọ́bi gángan tó kálukú wa nífẹ̀ẹ́ kódà bó ti jẹ́ sí pé nípínlẹ̀ Ondo lè ní nífẹ̀ẹ́ tí wọ́n ń dìbò jákèjádò ìpínlẹ̀ náà ẹlòmíì kò ní jáde lọ dìgbò

àlàáfíà ní bẹ̀lẹ́bẹ̀ lóbi rẹ̀ ti fowó o tó bá yẹ pé bẹ́ẹ̀ fi tó sùn kalẹ̀ ni njẹ́ ọ máa kàn lẹ́nu ẹ̀ kan sábà ń bẹ̀lẹ́ fún mi lálàáfíà kò sí gbogbo tó kẹ́ ẹni àní sábà bẹ̀lẹ́ ọ̀kọ́lọ́wọ́ fún mi lálàáfíà ọ̀dọ́ ti ẹ̀kẹ́ ti mọ̀ wá sọ̀rọ̀ wípé à ta fẹ́ wọlé náà mẹ́ẹ̀ta kò sí tọ́kàn o <laughs> téèyàn bá ń jáde tí ń lọ sọ títù lẹ́kọ̀ọ́ kan òun náà máa ma oore ọlọ́run yóò máa ma ìdẹ̀ra ọlọ́run pẹ́tà lọ wọ ara wa kan ọlọ́run àbẹ̀ ọlọ́run bá lè fi ọlọ́run sábà àṣàrí fún àlàáfíà fún ara wa náà ọlọ́run sábà àṣàrí fún àlàáfíà fún àlékún àlàáfíà fún a sọ̀rọ̀ ní ìgbẹ̀ta yẹn lọ́sí pé wọ́n lánàá àmọ́ wọ́n ti sọ fún mi pé alihamudulilayi ara ọlọpụta sáà tẹ̀wọ́ kan wọ́n lọ́ba àlàáfíà ọ̀la ọlọ́wọ́ bá ní ọba àlàáfíà jẹ̀mọ́ gbogbo bá ń ṣe wá ẹja máa bẹ̀rẹ̀ o a máa lo oògùn ẹgbọ́n mi yé náà ni nínú náà làdúrà náà wà gbogbo àwọn tó jẹ́ yẹn a máa káma ka kùránì ká sì máa fi ṣe tàwa sí ìṣáájú ọlọ́run pé ọlọ́run wọlá agbára rẹ dákò kùránì tó mọ kàyí dákò a àlàáfíà mọ́tà fún ọla lálàáfíà wọ̀lá ọlọ́run bá lè fi o. pé fẹ́ mọ̀ ala ni o. kaba sọ a àgbo jẹ̀díjẹ̀dí ni ọba báyìí náà ọba kò ní yà àwọn tó bá lọ lè o. jama ètò wọn sọ yẹn bẹ́ẹ̀ ló mu gẹ̀ẹ́ kan àbí gẹ̀ẹ́ méjì yọ̀bẹ̀ yà fún rẹ̀ ẹlòmíín sì lé mu dídí kọ́ọ̀pù kan kò ní yàgbẹ́ kankan jama mùsùlùmí ó hàn yí pé kíni hàn pé ọlọ́wọ́ bá ọlá àwọn onímọ̀ o kò ọba ọ lọ bí ti ta oògùn ọba oògùn kókó lo ó mu torí ìdí eléyìí kápọ̀ ládùúgbò àṣìṣe kọ́nà ọba àlejò ọlákó fún alálàáfíà tó pé nínú ìdèrè ọlọ́run àlàáfíà o ìka máa ń jọ mí lójú dọ̀la kò sọ́pọ̀lọpọ̀ àti mi sábà sọ nígbà tọ́rọ̀ bá dẹrù bíi ìjáàbù náà ìfẹ́ ìdèrè ọlọ́run àlàáfíà ọdún kan tá a lọ wọ ẹnìkan mo ti sọ̀rọ̀ yìí dáadáa dáadáa a lọ wọ ẹnìkan ní Ifẹ̀ lọ́dún náà lọ tútù níbẹ̀ láti lọ wọ ẹni náà pátá wá débẹ̀ àwa bá ẹni yẹn wọ́n àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi ṣùgbọ́n ní táwa náà wò á wọlé o mi ò wọlé lọ́dún tí mo sọ yìí mi ò wọlé ṣùgbọ́n ẹni tá a fẹ́ wò ẹ̀gbẹ́ ojú wíńdò báyìí lọ́wà ẹni tá a fẹ́ lọ kú ẹ̀gbẹ́ ojú wíńdò báyìí náà lọ́wà wọ́n á pé ká wọlé àwọn èyí pé àwọn ẹgbẹ́ pọ̀ nulẹ̀ wọ́ọ̀dù yẹn tóbi wọ́ọ̀dù ńlá ni àwọn kan wọlé ṣùgbọ́n mi ò wọlé àbí mélòó wọlé àwa wà ń talẹ́gbẹ̀ẹ́ ojú wíńdò àkànkí wọn báyìí náà àtẹni dúró tì wọn. lẹ́nu tó wá rí ẹni yẹn wá sókè ẹ́ eh, ìyàwó ń tọ̀ bó ṣe bó ṣe bó ṣe ah ẹ bá a dúpẹ́ lọ́dọ̀ náà ni ara ti yá torí wọ́n ní pé mo wò pé èyí yẹn kírísíkà ah ara ti yá àwọn tó náà nígbà tẹ́ni lọ́wọ́ tó bá wá náà kí n máa ṣe yẹn fún wọn kéde mo sọ nǹkan yẹn lára mi pé mo bí tí báwọn ni wọ́n ti ń jẹun yìí àwọn olè jẹun olè kẹ́ni ti dálé báwọn ti ń jẹun yìí oúnjẹ wo ni wọ́n ń jẹ wọ́n pàṣẹ páìpù fún láti mú ni o lẹ́yìn tó ń jẹun yìí ọ̀nà àrùbá wọn ti ń jẹun yìí wọ́n pàṣẹ páìpù fún láti mú ló fi ń jẹun o lẹ́yìn tí mo sọ ìjọ náà pé páìpù tí ń kàwá yìí náà páìpù tí ń jẹun oúnjẹ náà wà pàṣẹ rẹ̀ pé kò lè jó oúnjẹ gidi náà bí ẹ̀kọ́ náà àwọn nǹkan míì tí wọ́n kàrà míì sì fẹ́ ń pín wá bí omi subhanallah fún ara rẹ̀ ló sù òkèlè ó jù sínú ọbẹ̀ gbàá ó ti sọ pé lóun tó ilé yóò tóbi náà ó rí mọ́ ọ̀nà fúnlẹ̀ kánà yóò sì lọ ó sì mú omi lé wọ́n wá ní òdúpẹ́ lọ́dọ̀ ń jẹ lásán pẹ̀lú ọbẹ̀ yọ lọ́dọ̀ ọlọ́run tó mọ̀ orí jẹ́ a pé ara ọlọ́run tó ṣe fún wa òun náà ní àlàáfíà wọ́n lè tọ́ wa pamá àwọn náà padà sí ìtàwọn kọ́ ẹ̀ kẹ́kẹ́ alimarifa wàlà akilu. ìtí wọ́n sọ lórí ẹ̀ pọ̀ ṣùgbọ́n kábílẹ̀ yìí kábí dá dúró turúkọ́ àmọ́ ká lọ lórí fìdífì nítorí àsìkò wa abáwa alimọ̀ àṣírí àwọn ní àzọ́ irọ̀ wọ́n lòun náà ní ní amisu nìyá gbogbo òdèrè ayé pátátọ́ náà bá ti fún wa wọ́n lòun náà ní dọ́ wọ́n ní wàlúbáfínà òun náà ní ní amọ̀lẹ̀ ẹ̀kúbà òun náà ní ìdẹ̀ra àti bọ̀tán eléyìí ìdẹ̀ra àti bọ̀tán gbọ́dọ̀ wá jà sí àwọn níyẹn ní kẹ́ni o àwọn níyẹn ní nínú ni máyà rọ́bìlì àbísọ́ọ̀rù òun náà ní tábà lè fojú wa rí ìdẹ̀ra yẹn náà ní lọ́yìnrọ̀ gbogbo náà bá lè fojú wa rí báyìí wọn náà ní من المال walijamaali والجمال في الناس. wàtàwọ́fíìkì tọ́ áàt àti kọ́lọ̀ tí wọ́n ṣe kò ń gẹ́ oníkọ̀ọ́lù máa tẹ̀ láti rẹ̀ wọn láwọn ìdẹ̀ra dọ́ irọ́ ni wà bá dínà máa yẹ jíjì wọlé máa rò fi náà sí òun náà ní tọ́mọ èèyàn máa rí inú ẹ̀mí ẹ̀ ẹni pé àlẹ́ ẹlmọ̀ fi là kájà ọlọ́run ọba mà ìdẹ̀ra tó pamẹ́ ni ó fún un lè yẹ kí ìmàmàdájú nípa ọlọ́run wà máa yẹ nípa ń wọ́n ọ̀tà ààlà ànilà abdulmina àfáàd àti àwọn nǹkan burúkú tọ́nà ọba àlejò láti pamọ́ bọ̀ ìlera tó pamẹ́ ni. sẹ̀rọ̀ páwọ̀ onímọ̀ mélòó mélòó ẹni tó sùn lálẹ́ tí kankan yín burúkú ọkọjá wájú mú ẹ̀ kò ní kó sínú mú ẹ̀ kọ́ lọ ta nínú òfin. yóò kàn kọjá tọ́wájú àwọn afẹ́fẹ́ tó pọ̀ ọkàn àìmọye aburú tó fi kọjá lẹ́gbẹ̀ẹ́ ni tọ́nà ó ti dáàbò rẹ̀ bóyá tẹ́bá lọ léwò àwọn kankan tó máa ń sàtórí nẹ́ẹ̀tì ńgbà míì wọ́n sa àwọn aburú tó fọ ẹlòmíì rú ẹ̀rọ ló láì fáànù ọjà fáànù tó ń jẹ́ lọ́wọ́ lókè yóò sì já lulẹ̀ tọ́wọ́ wá já lulẹ̀ wà ní lu ara ẹ̀rí ẹlòmíì yọ jáná wọn mọ́tò lẹ́nu ẹ kàrí pé mọ́tò wa tẹ̀ pé ìpínlẹ̀ kan náà ra fi ẹ̀gbẹ́ tó yọkàn ra gba àdànù díẹ̀ tó wáyé pé búlẹ̀tì tó ń bá bọ̀ yẹn náà fi mú ni yọ fọ́n ká yẹn yẹn ni ara àdẹ̀ra ọlọ́run ni nínú àwọn ni gbogbo àwọn tó jẹ́ aburú eléyìí tó náà ọba ó ní ọ̀rọ̀ mẹ́sàn-án ẹ bí a títí àtà àkùwàl ọ̀rọ̀ mẹ́sàn-án lòun ní lórí ẹ̀ gbogbo ẹ̀ náà ti ń bẹ lábẹ́ ilé ìta àti kàyẹ ẹ wá wọ náà wọ̀ bá wọn lọ lóun tó ń parí tẹ̀ra rẹ̀ eléyìí tó hàn àti tó pamọ́ lè wà lórí wàmínà náà sì máa ń yù jáde lùfìlà ní wá tó ń bẹnu àwọn èèyàn tí wọ́n máa jà níyàn wọ́n máa ja ìdẹ̀ra ọlọ́wọ̀n ọba tó lọ́n sí máa jà níyàn bìgọ́ ìrì láì sí ìmàka eléyìí tí wọ́n lè gbọ́kànlé tí wọ́n gbọ́kàtẹ̀ àbá onímọ̀ tẹ̀síìr wọ́n ní ìmọ̀ ilé tọ́lọ́ọ̀bà àlejò alákọ́kọ́ ti síwájú yẹn òun náà ni àdìráyà ayé alẹ́ ẹ̀jẹ̀jù ànàkìlíyà ẹ̀rí tó pé nínú wàhálà pé sínú làákàyè dáa lọ́wọ́ ta ó sì bá làákàyè mu kò sẹ́ni kan tó bá làákàyè mu lọ́wọ́ ẹ̀. yóò sì máa ja ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba níyà ẹ máa wò ó gbà mí ẹ̀yin a máa pa mí gbà mí nígbà tí wọ́n bá pàdé àwọn fún bídíà tó bá wá fẹ́ mú ẹ̀rí kan wá pẹ̀lú làákàyè yóò wá òkú pẹ̀lú làákàyè òun lè rẹ̀ òun rẹ̀ mú wa. ẹ̀rí níbi ọ̀rọ̀ ìkúnlẹ̀ nígbà wọn fẹ́ mẹ́rin wa wà ní ọlọ́wọ́ balẹ̀ kọ́lá gan lọ́kọ́ pàṣẹ pé káwọn èèyàn kúnlẹ̀ wọ́n tani wọ́n sọ wọ́n pa mẹ́ta àwọn ọlọ́pàá màláíkà alájọ kankan kúnlẹ̀ bá nàbí adama wá sùdùdù kálímà sùdùdù yẹn gan òun gan làwọn akọ béèrè lọ́wọ́ rẹ̀ sẹ́tù wọn bẹ kíyàn gan sẹ́ sùdùdù lọ́mọ sí kakọ béèrè lẹ́wọ̀n gan káwọn ti lọ́bẹ̀ nínú làákàyè ọ̀tọ̀ làákàyè nínú bẹ wá sùdùdù tọ́lọ̀ ń sẹ́ sùdùdù lọ́mọ bí kíyàn sẹ́tù wọn bẹ kíyàn láyọ̀ orí làwọn ti kẹlẹ̀ bó tẹ̀ gẹ́gẹ́ pé ń bẹ nínú àwọn àbòmí lóòótọ́ wọ́n ń gba àwọn ń gba orí náà àmọ́ kẹsẹ̀ kórí ni kíkì tiwa nílẹ̀ Yorùbá bíi pọ̀bẹ́ kí ẹ̀dá ṣe ọ̀ sórí làbí sọ̀rẹ̀ fún oríkọ̀ ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì wá ní níbo nìyẹn ti wá lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kẹta ayatul amula ìgbésí ayé màláyíkà ó yàtọ̀ sí tàwọn ẹ̀dá ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ al-adihi. ṣáàrì ẹ̀nà eléwèé ti ṣáàrì ọlọ́run pàtàn fún wa ni tìtọ́nà bá wá pa ìtàn tó ti wá túmọ̀ sí pé ńtọ́sẹ̀lẹ̀ ń yẹn ó kó ọlọ́run yìí pé àwọn ànábì ádámà para wọn tó wá túmọ̀ sí pé káwọn ọmọ para wa ni ìlànà ìtàn ọlọ́run pa fún wa èyí wò ó ti sọ pé káwọn lẹ́tà bẹ̀tẹ̀ ni kéṣẹ́ ni torí pé ìtàn náà bá àlejò ọlá ń pa fún wa ọlọ́ni wàá yẹ́dẹ́ kọ́lá lẹ́lẹ́mọ̀lá ìka ti dùdú lè ádámà ìpè nígbà yẹn o tá a pa àmàláìkà láti ẹ̀pẹ́ kan forí kan lè fáànà bíi ádámà ọlọ́run sọ̀tàn bọ̀ fún wa ni kò tí wàá fẹ́ gbọ́yà ẹ̀yìn ẹ̀mọ́ orí nǹkan tuntun sílẹ̀ káàkiri ẹ̀sọ́ yìí pé ah, ẹgbẹ́ fẹ́ gbà wọlé náà nù láákàyè torí ìdí eléyìí ìmọ̀ wa fẹ́ máa fi làákàyè ìmọ̀ fẹ́ máa fi sọ nǹkan tọ́nà ọba àlejò ọláwọ̀ sọ dẹ̀ tọ́ dẹ̀ tọ́ mọ́ni lọ́wọ́ kò bá làákàyè mu ọlọ́wọ́ ọba àlejò ọlá níbẹ̀ nú àwọn èèyàn máa ń yọjá dínlò bí la wọ́n máa ja ìdẹ̀rọ̀ ọlọ́wọ́ ọba níyàn wọ́n á máa ja òfin ọlọ́wọ́ ọba níyàn bìbọn eré elmi láì sí ìmọ̀ kan láì sí ẹ̀rí kan tó bá làákàyè mu nínú ẹ̀ ọlọ́wọ́ ọba àlejò ọlá tó ní wàhálà àwùjá kódà

ọlọ́wọ́ bá ọlá ní àwọn wọ̀nyí wọn àlẹ́rìí kankan wọn kàn máa ọ̀rọ̀ ọlọ́wọ́ bá níyàn láì sí ọ̀rọ̀ tó bá làákà yìí mu láì sí ẹ̀rí láti inú súnà láì sì sí ẹ̀rí láti inú alukur'an ìyẹn ni alukur'an òun ni kan tó máa ń tàn mẹ́lẹ̀ fún ni tó máa fojú ọ̀nà hàn yàn. tó parí dúró, ìdá kí sísà alukur'an kọlu bálùmẹ́ tẹ̀lé wọn máa wájà ní alẹ́ àbá àná tí wọ́n máa sọ ní wípé báwọn bàbá ńlá bàbá àwọn ti ṣe pàtó báwọn bàbá wa tí wọ́n ṣe làwọn náà máa ṣe lọ jàmá mùsùlùmí ọ̀rọ̀ burúkú ni téèyàn máa sọ pé a lè sílẹ̀ láti báwọn bàbá wa bá ti ṣe náà nì ọ̀rọ̀ rẹ o kó kálukú wa náà ká ronú sí bàbá ń ta kùránì ká máa ronú sí torí pé oríṣiríṣi la máa ń gbọ́ àwọn ẹlòmíràn ní àwọn oníkéwù tó kún bọ̀ pé wọ́n láwọn ò ṣe báwọn bàbá bàbá tàbí ti ṣe mọ́ ọlọ́wọ́ bá àdékọ́ ló já mọ̀ bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá àdékọ́ ní àwọn aláwọ̀ kánà ṣe ìtọ́nù yẹ̀dì ọ̀yún ìlà àdáàdì sẹ̀hìn àwọn bàbá bàbá tẹ̀ ń sọ yẹn sebéṣù ní ń pè wọ́n lọ síbi iná tá a máa kò tí máa jó blabla òun ní ìdíkà àwọn àlọ́ lórí abẹ́rẹ́ tọ́lọ̀ ti sọ fún wa jẹ́mọ́ ó lè jẹ́ ọmọ ilé kéwú náà tí wọn náà máa rí wípé àwọn bàbá kan sí àwọn nkẹ́kẹ́ tọ́lọ̀ bá ní túnà bá ti yé wọ ọkọ̀ yẹn kí wọ́n tún ṣe mọ́ lórí báwọn ti ṣe yẹn kó yé wọn mọ̀ ni o kódà ọ̀rọ̀ wọn sì nínú wájú ọlọ́run tí ò ti ṣẹ́ wọ tí wá mọ òdodo wá dúró lórí ìfẹ́ ẹnu mọ̀ ìfẹ́ ẹnu ò lè gbé kankan ọlọ́ọ̀bá wa kéésẹ̀ rí tọmọ ẹgbẹ́ táwọn bàbá la bá ti ṣe nìyẹn ẹ̀ àbá àkàtà ẹ̀jẹ̀ tó jẹ́ tòkùbọ̀ táwọn ọmọ táwọn ará jẹ́ lánàá ẹ̀kọ́ dáná ètò wọn ṣe wọn lè ṣe ní séèkì o. àwọn èèyàn kan fẹ́ gbà ní bàbá bàbá bàbá àtàná ìwọ gan lọ́kọ́ pè wọ́n ní lọ́wọ́ wọ́n gan lọ́kọ́ kọ̀ǹdẹ́mù tẹ wọn torí pé bàbá kọ̀ǹdẹ́mù tẹ wọn ilé táwọn kọ́ lánàá wọ́n ṣe dé lónìí tó wó torí àá eléyìí tí ó ti òòlù eléyìí rẹ láyé tí wọ́n sọ yé àwọn sọ̀rọ̀ yìí ó ti ọ̀pọ̀ ọ̀pọ̀ ah ojú orí bàbá wo ọyẹ pọ̀ lọ́la ilẹ̀ ní ìsìta kọ̀ọ̀kọ́ ni. tẹ́lẹ̀ náà lẹ́ parapara kọ̀kọ́ ẹ̀rọ ẹ̀rọ jà fi o àyè lẹ́yìn dójú o sì mo lè tún wó màá wó gbogbo ẹ̀ màá tún kọ́ ní ìdí ọba gbà lóde tòde òní mu a lè mọ mú àwọn ọ̀rẹ́ wa wálé pé family house wa nílé yìí ó ṣe bílẹ̀ báwọn àbá ti bílẹ̀ lánàá ṣébójú ń tì ọ́ ò lè mú àwọn yẹn wálé òní family house yìí pé kọ̀ bá bà mú ó ṣe bílẹ̀ ṣebí lánàá ṣebí lẹ ṣebí lẹ ṣebí lórí àkàlà ẹ ti máa lọ ṣe gbọ̀nsẹ̀ ó ṣe bílẹ̀ náà kó pé àrárá o ìgbọ̀nsẹ̀ wa náà orí àkàlà ti máa ṣe Ah, ṣebí ilé ìwẹ̀ ẹ̀yìn àná lẹ́ǹkùlé ṣebí ẹ̀ kara pọ ọmọ páànù má fi abẹ́ di ìkan báyìí náà ni ṣé àwọn wòye ta ó ṣe máa náà lẹ́yìn náà. torí ìdí eléyìí tó di bí ọ̀rọ̀ ẹ̀sìn sọ̀rọ̀ wọn ní báwa bá náà wọn ti ọlọ́run rẹ o ọlọ́run bá lè gbọ́lá ní wọn a máa sọ bẹ́ẹ̀ tẹ́bí zọlọ tí wọ́n máa sọ ní pé bá ti bá àbábá ńlá àwọn bó ti ń ṣe lélẹ́yìí ọlọ́ni àwọn aláwọ̀ká náà ṣe ìtọ́nù yẹ́dì ohun ìlà dáàbì sẹ́ẹ̀r ọlọ́ni tẹ́ ẹ̀mọ̀ ní pípé ní ṣe ìtọ́n ẹni bí ọ̀tá yín òun ló ń pè yín síbi ohun tó ṣe yí pé yóò mú àwọn bàbá ńlá bàbá yìí rú wọ inú náà sẹ́yìn iná ti ń jó blabla òun ní ṣètọ́ ní ń pè àwọn bàbá yín pè yín sí kẹ́yìn náà wá wọ̀ nígbà tó bá jẹ́ pé táwọn bàbá làbá yín ṣe òun lẹ́yìn náà lẹ́fẹ́ máa ṣe kíni lẹ́fẹ́ máa ṣe. ayà yìí wọ́n sọ sábà nùsùlù fún wa mẹ́ẹ̀. nínú àwọn sábà nùsùlù tí wọ́n mú wá wọ́n lọ́sọ̀ kalẹ̀ látọ̀rọ̀ yẹ̀wúdì kan tó wá béèrè béèrè lọ́wọ́ ànábì ìjọ náà ni. pé ìlà ànábì àkír ní àrọ́bì sọ nípa ọlọ́run ọba rẹ sọ fún mi ìyẹn láti fò lòun ti jẹ́ lòun gá ti wá àbẹ́ ẹ̀rìkà ọbẹ̀ máa ti dọ́nà òní yẹn ẹ̀rì pé sọkúsọ ni ni gbé ńlá kan ló mú mọ́lẹ̀ ọlọ́run sọ̀rọ̀ ilé ìṣúra tó ráyẹ̀ àtàwọn kan sọ pé nọ́sàrà wọn kan ń jẹ́ sí ni òun máa ń sọ pé àwọn màláìkà ọmọ ọlọ́run ni ìyẹn ni wípé ọ̀rọ̀ tí ń sọ yẹn ìjádìlù bẹ̀gọ́rí ẹ̀lmì ó ń ta ọ̀rọ̀ náà ọba níyàn láì sẹ́rí nìyẹn tí ń sọ yẹn kò sẹ́rí mẹ́ kílẹ̀ tó fẹ́ mú wa fẹ́ sọ fún wa pé ọmọ ọlọ́run làwọn obìnrin làwọn obìnrin yẹn nípa àwọn ọmọ ọlọ́run làwọn màláìkà lọ́nà fi dá wọn láwòrán obìnrin tí ń sọ yẹn kò sẹ́rí mẹ́ ọlọ́run ọba àlejòlá ó ti jẹ́ káwọn ìpè tí ọ ẹni tí ò bá la tó bá la ká ìmọ̀ kò sí lọ́wọ́ ẹ̀ kò sí nínú eh, sunna anabi kò sí nínú alukur'an bákan náà irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n mọ̀ wá dúró lórí wípé nítawọn baba ńlá àwọn ń ṣe tẹ bá sọ fún wọn pé kí wọn wá sí tọ́lọ́run kí wọn ṣe sunna wọn ni táwọn bá wọn baba wọn tí wọn bá wọn ń ṣe nìyẹn lẹ́yìn tó ti jẹ́ pé àwọn baba wọn tó ń sọ yìí ìlànà tí wọ́n rìn ìlànà èṣù ni abẹ́rẹ́ ọba ni pẹ̀lú akọ́lọ́n kọ́mọ́sà tó gbogbo àná ṣe ibi tàbá kù sí wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahabi wa sallam السلام عليكم ورحمة الله وبركاته